ẹ káàbọ̀ padà. họ́ọ̀họ́ọ̀ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá ní ilé ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ti Èkìtì State University ECSUT náà ti bẹ̀rẹ̀ ní UNIMED ìyẹn ti ìpínlẹ̀ Ondo bí àwọn òṣìṣẹ́ Èkìtì State University Teaching Hospital ECSUT ti ń dúnkokò láti gbódò rogun pẹ̀lú ìjọba ìpínlẹ̀ náà lórí bí ó ti dá igba òṣìṣẹ́ dúró àti àwọn àjẹ́lẹ̀ owó oṣù ni àwọn akẹgbẹ́ wọn nípínlẹ̀ Ondo náà ti bẹ̀rẹ̀ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì nítorí àjẹ́lẹ̀ owó oṣù mẹ́ta sí mẹ́fà àwọn dókítà tó ń gbé nínú ọgbà àwọn ilé ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ti University of Medical Sciences Teaching Hospital UNIMED ní ìlú Ondo àti Àkúrẹ́ ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ láti ọjọ́ Ẹtì tó kọjá bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn nínú èyí tí wọ́n ti ń ké sí ìjọba ìpínlẹ̀ Ondo láti san owó oṣù wọn àwọn òṣìṣẹ́ ètò ìlera ọ̀hún sọ wípé àwọn kò lè farada àìrí owó oṣù gbà mọ́ wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ondo jẹ wọ́n ní owó oṣù mẹ́ta sí mẹ́fà gẹ́gẹ́ bí àsìkò tí olúkúlùkù wọn bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanṣẹ́lódì yìí sì ti dá iṣẹ́ ìwòsàn dúró ní àwọn ilé ẹ̀kọ́ṣẹ́ ìwòsàn ní ìlànà òyìnbó ọ̀hún tó sì ń jẹ́ kí àwọn aláìlera máa lọ sí àwọn ilé ìwòsàn aládàáni alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìlúkoro ti ẹgbẹ́ àwọn dókítà tó ń gbé nínú ọgbà àwọn ilé ìwòsàn ifáfitì náà Táíwò Ọlágbè sọ fún àwọn oníròyìn pé ọ̀pọ̀ ìpàdé ní ìjọba ìpínlẹ̀ náà àti àwọn òṣìṣẹ́ ètò ìlera ọ̀hún ti ṣe èyí tí kò ṣàǹfààní kankan ó wáá fi kún pé ìdí rẹ̀ nìyí táwọn fi gùn lé ìyanṣẹ́lódì ẹ̀wẹ̀ kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Ondo Wahab Adégbènrò sọ wípé ìjọba ti bẹ̀rẹ̀ ìyanjú sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ọ̀hún látòní tó jẹ́ ọjọ́ ajé lákòótán Adégbènrò fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn tó ń fẹ̀hónú hàn ọ̀hún ní àwọn òṣìṣẹ́ ètò ìlera tuntun tí ìjọba ṣẹ̀ṣẹ̀ gbà síṣẹ́ tí ètò ìbẹ̀rẹ̀ iṣẹ́ wọn kò sì tíì pé olùrànwọ́ pàtàkì sí aṣòfin àná tó ṣojú àárín gbùngbùn ìlú Kaduna nínú iléègbìmọ̀ aṣòfin àgbà ìyẹn aṣòfin Shehu Sani ti fi ẹ̀sùn kan àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà EFCC wípé wọ́n ti àsùnwọ̀n ọ̀gá òun pa. Sulaiman Ahmed nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó fi ránṣẹ́ sí àwọn oníròyìn tó fi ẹ̀sùn kan àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu EFCC pé wọ́n tún kàn nípa fún Shehu Sanni láti kéde ohun ìní rẹ̀ fún wọn. Sanni tí ó ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kaduna nínú ilé ìgbìmọ̀ asòfin ti sáà tó kọjá lọ ni wọ́n fi ọwọ́ òfin mú lórí ẹ̀sùn gbígba owó tó wọ ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n dọ́là lórúkọ alága fìdíhẹ àjọ EFCC Ibrahim Magu àmọ́ Shehu Sanni tako ẹ̀sùn náà pé kò sí òtítọ́ nínú rẹ̀ ó wá ṣàpèjúwe àtìmọ́lé rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí kò yẹ tó sì lọ́wọ́ òṣèlú nínú. ní ọjọ́ kejì oṣù kínní ọdún yìí ní àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu Economic and Financial Crime Commission EFCC gba àṣẹ ní ilé-ẹjọ́ láti fi ọwọ́ òfin mú Shehu Sanni sí àtìmọ́lé fún ọjọ́ mẹ́rìnlá láì ṣe ìwádìí kankan àti láì dá ẹjọ́ kankan lórí ọ̀rọ̀ rẹ̀. bákan náà ni àjọ EFCC lọ́gbọ̀n ilé aṣòfin àná ọ̀hún èyí tó wà ní ìlú Àbújá yẹtúyẹtú lọ́sẹ̀ tó kọjá bí wọ́n ti sọ fún un wípé ó lẹ́jọ́ jẹ́ ẹ̀wẹ̀ àjọ náà tún tako ọ̀rọ̀ tó ń lọ nígboro pé wọ́n fi ọwọ́ òfin mú aṣòfin àná ọ̀hún sátìmọ́lé nítorí ó jẹ́ alátakò ààrẹ Muhammadu Buhari àti ìjọba rẹ̀ nígbà tí àwọn oníròyìn béèrè bí ọ̀gbẹ́ni Ahmed tó jẹ́ olùrànwọ́ pàtàkì sí aṣòfin Sanni ṣe mọ̀ pé àjọ EFCC títí àsùnwọ̀n ilé ìfowópamọ́ sọ nípa ó ní wọn kò jẹ́ kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ rí owó náà gbà nínú rẹ̀ bẹ́ẹ̀ ni wọn kò lè wo iye tó kù lórí àsùnwọ̀n láti ọ̀sẹ̀ tó kọjá. gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ṣèlérí wípé ojúnà ọkọ̀ BRT èyí tó jẹ́ ti kìlómítà mẹ́rìnlá ti abúlé Ẹ̀gbá sí ìlú Òṣòdì yóò di píparí láàrin oṣù karùn-ún ọdún yìí ọ̀rọ̀ yìí jẹyọ lásìkò tí gómìnà ṣíwájú àwọn ìsòǹgbè àti àwọn agbaṣẹ́ṣe ọ̀nà ọ̀hún ṣàyẹ̀wò iṣẹ́ àkànṣe èyí tí gómìnà àná ní ìpínlẹ̀ èkó akínwùmí àǹbọ̀dé bẹ̀rẹ̀ rẹ̀ láì dúró ni iṣẹ́ ń lọ lójú ọ̀nà náà ní kòṣẹkòṣẹ ní èyí tí àjọ làmátà mójútó láti lè jẹ́ kí ó jẹ́ èyí tí yóò parí ní déédéé ìgbà tí gómìnà ṣèlérí kó sì tún jẹ́ àlòpẹ́ kọrin kèsì Sanwó-Olú tún tẹ̀síwájú wípé iṣẹ́ àkànṣe yìí yóò mú ìrọ̀rùn bá àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó pàápàá àwọn tí wọ́n rin ọ̀nà ọ̀hún ó fi kún un pé yóò ju igba ọkọ̀ BRT tí wọn yóò kó dà sí ojú ọ̀nà ọ̀hún ṣùgbọ́n yóò dá lórí bí àwọn súnkẹrẹ ọkọ̀ ti pọ̀ àti ìlú ọkọ̀ ní agbègbè náà kò ṣàì pé àgbékalẹ̀ àwọn ọkọ̀ BRT ni láti dojúkọ gbogbo ìpèníjà ìrìnkèrindò ọkọ̀ ní abúlé Ẹ̀gbá sí ìlú Òṣùdì nítorí náà ni àwọn ṣe ń jí láti ta ẹṣin àwọn agbaṣẹ́ṣe náà ní kẹ́ṣẹ́ kí iṣẹ́ lè tètè parí ó káàdì ọ̀rọ̀ nílẹ̀ pé díẹ̀ ló kù kí àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí parí pé títí oṣù karùn-ún ọ̀nà yóò di lílò àwọn olùgbé agbègbè Sango sí ìlú Yẹ̀nàpájà ti ń kérora lórí àwọn kòtò àti gegele èyí tó pọ̀ ní ojúnà wọn ẹ̀já gbọ́ Bíṣọ̀pù Gọ̀rẹ́níkejì ti jábọ̀ eléyìí fún wa àwọn olùgbà agbègbè ojú ọ̀nà márosẹ̀ èkó sí abẹ́òkúta pàápàá agbègbè ìjàyè sí amadiya ti rọ ìjọba àpapọ̀ láti wá bá wọn dá sí ọ̀rọ̀ ojú ọ̀nà náà ìgbàgbọ́ wọn ni wípé àìtètè pariwo ọ̀nà yìí síta Òun ló fà á tí àtúnṣe rẹ̀ kò fi yá kánkán nítorí pé ìjọba ń làkàkà ṣùgbọ́n àìfi tó wọn létí òun làwọn gbàgbọ́ wípé ó fa àìtètè tún ọ̀nà yìí ṣe wọn kò ṣàìsọ àwọn ohun tí ojú wọn máa ń rí lásìkò tí wọ́n bá ń gba ojú ọ̀nà yìí kọjá bí súnkẹrẹ àti fàkẹrẹ ọkọ̀ ti máa ń wà lójú ọ̀nà yìí ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ lásìkò ìjàmbá ọkọ̀ akẹ́rù kan eléyìí tó ṣẹlẹ̀ ní apá ibẹ̀ nílọ́lọ́ yìí ni wọ́n lo àkókò náà láti rọ ìjọba àpapọ̀ kí wọ́n lè bá wọn dá sí ọ̀rọ̀ ojú ọ̀nà yìí wọ́n sọ wípé àwọn kòtò tí ó ń wà láàárín àwọn òpópónà yìí ló sábà máa ń fa ìṣubú àwọn ọkọ̀ akẹ́rù ńlá léyìí tó jẹ́ wípé bí wọ́n bá ti ṣubú dandan ni kí súnkẹrẹ àti fàkẹrẹ ọkọ̀ kó ṣẹlẹ̀ ẹni tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ láì fojú hànde sọ ẹgbọ́n ohun tí ó wí eh, most of the times gbogbo nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ so tó dẹ̀ láyé in a in a week mọ́tò máa ó máa ṣubú sí ibà like three times in a week tí trailer máa ṣubú sí ibà ó dẹ̀ kí federal government wá nǹkan because federal government road ni ó yẹ kán wá nǹkan solution sí bíbà yìí because kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ni máa ṣe àwọn èèyàn léṣe ó yẹ kán lè wá bá wa solution sí àwọn èèyàn ń sọ́fà lórí kíní yìí. Lákòótán wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n láti wá wọ́rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀nà náà kí lílọ àti bíbọ̀ ọkọ̀ kó lè máa tẹ̀síwájú. Ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ó ti di òṣìṣẹ́ panápaná méjì báyìí tó papòdà látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé nínú igbó ní ibi tí ọ̀pọ̀ àwọn ènìyàn ti farapa àti àwọn ẹranko ní orílẹ̀-èdè Australia ní agbègbè Alpine èyí tó sì mú kí àwọn tó ti papòdà báyìí di mẹ́tàdínlọ́gbọ̀n. Bill Slade tó jẹ́ ẹni ogójì ọdún tó sì jẹ́ ògbóǹtarìgì panápaná lórí kúhe bí igi ti wólù lórí mọ́lẹ̀ nígbà tó ń paná tó ṣẹlẹ̀ ní Omeo èyí tó jẹ́ ibi tí ọ̀pọ̀ ẹranko ti kú bí a ò bá gbàgbé lẹ́nu lọ́lọ́ yìí ni ìjàmbá iná ọ̀hún wáyé nínú igbó kan ní ibi tí ọ̀pọ̀ ẹranko ti ṣègbé tó sì tún mú ẹ̀mí àwọn ènìyàn lọ pẹ̀lú láti ìgbà náà ni àwọn ògbóǹtarìgì panápaná orílẹ̀-èdè Australia ti wà lójú iṣẹ́ àmọ́ bí wọ́n ti ń tiraka láti rí iná ọ̀hún pa ní ọ̀pọ̀ ẹ̀mí sì ń ṣòfò ìjàmbá iná ọ̀hún ti sọ apá gúúsù ìlà oòrùn Australia di ibi tí kò ṣeé gbé mọ́ fún àwọn ẹranko àti àwọn ènìyàn báyìí àmọ́ ìlàkàkà ṣì ń tẹ̀síwájú lórí iná ọ̀hún. kì í dùn púpọ̀ ṣíúnbà iná ni ọbẹ̀ oge ìròyìn wa fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wa lọ bẹ́ẹ̀ bá nìkan tí ẹ fẹ́ sọ fún wa ẹ lè kàn sí nọ́mbà tó ń bẹ ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín abíkẹ́ sí wa ní orí àwọn ìtàkùn alátagbà wa at Orísun TV náà ni títí di ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn wá fún yín Sekinat Ọláìdíraji ló ń sọ wípé ó dàárọ̀ ọkọ̀ kan la